Reverend is Prophet and Evangelist P.F. Owam. The peace of God be upon you all in Jesus' name. Amen. Ó kì í síbẹ̀, ó dùn síbẹ̀, ó lè ń lẹ̀. Gbọ́ Fresh FM. one oh five point nine FM máyì fm ọ̀dà. ẹ̀pọ̀ ní kẹ́fílẹ̀ sí ibẹ̀ làwọn fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó ṣe orí ló bá mi ṣe ayé ti ń bájì sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti ń bájì sí orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe nínú àfin ayé tí ń bájì sí orí ló bá mi ṣe tí bá jí sí orí ló yọ mí. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí ò orí ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpèpọ̀ ẹlẹ́dàá mi orí orí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe eh, orí ló yọ mí yọ. orí ló yọ mí ee eh, orí ló bá mi ṣe inú ọ̀fìn ayé ti bàjẹ́ sí eh, orí ló bá mi ṣe inú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mí. orí adé tó gẹṣin lẹ̀ ló kọrin mú mọ́ ojú ẹni máa láre tó a ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayé wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jó di ijó ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ́ ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí. orí ló bá mi ṣe orí ló yọ mí. orí ló yọ mí orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí ń bàjẹ́ sí ẹ káalẹ́ o ayé tí ń bá jì sí. bí mo jágbe mọ ẹ kálẹ̀ kó sèmi ẹ̀ ní. a kó ayọ̀ alájà òpin oṣù. àsìkò ìmúrasílẹ̀ fún oṣù tuntun. a bá wa láyọ̀ àti àlàáfíà. ohun tá a bá tún kó wọbẹ̀ látún kó jáde o. inú orogún ń bá jì sí. fresh one oh five point nine fm. lọ́rùn èè orin ló bá mi ṣe orin ló bá mi ṣe ayé. ilé orin la wà nìbàdàn. mi ṣe. lẹ́ẹ̀kan sí mo kí yín pé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò yìí. ètò yín ètò wa tẹ̀ tí ń dúró dè. orí bá mi ṣe. orí yọ mí ọpẹ́yẹmí lórúkọ ètò yìí ń jẹ́ ibi tá a ti ń dúpẹ́ oore tí olúwa ọba bá ṣe fún kó wà wá. nínú ayé tí bàjẹ́ sí orí ǹjẹ́ kí n fi àsìkò yìí kí ọmọ mi àbúrò mi ọ̀rẹ́ mi olùkọ́ mi ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé kú oríire ayẹyẹ ọjọ́ ìbí tí wọ́n ṣe. àpẹ̀bọ̀ ẹlẹ́dàá mi orí òòrì o àti nǹkan míì tó rọ̀ mọ́ tó rọ̀ mọ́ yẹn gangan. congratulations my brother. ẹ máa tẹ̀síwájú orúkọ Jésù. ṣé abẹ́rẹ́ inú ọ̀fìn ayé ti bàjẹ́ sí ẹ orí ló bá mi ṣe inú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mí. orí adé tó gẹṣin lẹ ló kọrin mú mọ́ ojú ẹni máa láre tó a rí ọnu ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò di ijó ẹnìkan ṣó. àfi káyà tètè bẹ̀rẹ̀ torí ntẹ́ fẹ́ gbọ́ lálẹ́ yà á pa yín lẹ́rìn díẹ̀. orí ló yọ mí. ṣùgbọ́n ẹ̀kọ́ gidi ló wà nínú ẹ̀ o pàápàá jùlọ fún àwọn ọmọ wa àwọn ọ̀dọ́ àwọn tó bá ṣì wà ní twenties sí forty wọ forty five fifty. ó ṣe pàtàkì ká jẹ́ kí wọ́n farabalẹ̀ gbọ́ ètò yìí lálẹ́ pàápàá jùlọ àwọn ọmọkùnrin wa àtàwọn ọmọbìnrin náà ó wà láàrin ọmọkùnrin sọ́ọ̀rin ọmọbìnrin. ṣe nínú rògbòdìyàn ayé tí ń sí orí ló yọ. orí orí orí ló bá mi ṣe. orí mi àpérè orí mi àpèsè orí lẹja fi ń labújá orí làpapọ̀ àpapọ̀ òrìṣà sílẹ̀ abala àkọ́kọ́ làjọ máa lọ. ká pèrè wípé ta lẹ̀ rí kan. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. ta lè rí kan ẹ kalẹ́ o. hello. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. iṣẹ́ dé hello ṣé ká ti dúró bẹ́ẹ̀. ẹ kalẹ́ ma orúkọ yín mo lẹ ti ń pè wá. orúkọ mi ni taiba láti ṣàgámù. láti ṣàgámù ló mọ ẹ̀ka alẹ́. Mm, ẹ̀rí kàn mí o. kílẹ̀ rí yín mà. ẹ̀rí mi ni pé ìgbà tí last year August last year so mo wà ní oyún so ó wá ti kú díẹ̀ kí n bímọ èèyàn kan wá ló ṣàwà jíṣẹ́ pé olódì mi kú. so ẹ̀rí ìdí ọpẹ́ mi ni pé. mo bímọ yẹn láyọ̀ àti àlàáfíà because ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ni yẹn sọ̀rọ̀ yẹn ni mo rebuke ẹ̀ wípé ikú èmi kì yóò kú ikú kúkú kọkọ bí kì í ṣe yíyẹ. àlá àti ìran burúkú kì í ṣe tèmi. kì í ṣe tèmi mhm. bẹ́ẹ̀ ni so mo ya reject ẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ gbàdúrà lórí ẹ̀ gidi gan so mo dẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run mú mi lọ sí ipò ìbímọ yẹn láyọ̀ àti àlàáfíà mo dẹ̀ mhm. bí ọmọ yẹn láyọ̀ àti ìfà tí mo ti ń bímọ gan-an ibi tí ọmọ yẹn ni mo lè sọ pé ó so easy gidi gan fún mi kìdẹ kì í ṣe agbára mi bí kì í ṣe mímọ̀ ṣe Ọlọ́run ni Ọlọ́run ló jẹ́ wọ agbára ẹ̀ pẹ̀lú ìyanu ẹ̀ hmm. níbẹ̀ ìyẹn ìkíní ìkejì ní ọdún tí mo wà yìí ní February yìí gangan gangan ní on the ten òun ni wọ́n pè mí pé ẹ̀gbọ́n mi bímọ. Hmm. so inú mi ti ń dùn mo ti ń yọ̀ mo ti ń ṣe gbogbo ẹ̀ pé ìgbà tó wá di ọjọ́ kejì ni ikọ̀ yẹn tún wá wọlé ègé pé ẹ̀gbọ́n mi yẹn ṣaláìsí. Ah, ah. ó dùn mí gan-an to the extent wípé èmi fúnra mi gan-an mo tún fẹ́ bá a lọ ní on the thirteen níbi tí nǹkan yẹn tó wọ̀ mí lára dé because ẹ̀gbọ́n mi yẹn aláàánú mi ni ọmọ ìyá mi ọmọ bàbá mi ni. ó wá pè pé on the thirteen gógógó gan mi mo ṣàmọ̀ pé mo jí ní àárọ̀ which is Saturday mo jí ní àárọ̀ mo fẹ́ fọ aṣọ so ibi tí mo ṣáà ti ń fọ aṣọ yẹn ṣá nǹkan yẹn ṣáà dẹ̀ ti ṣe kinní sí mi láyà tí mo ṣáà di àyà mú à ah, mi nǹkan tó ṣáà dẹ̀ ṣẹlẹ̀ láftà yẹn mi ò mọ̀ so mo ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run tún jẹ́wọ́ agbára ẹ̀ náà because gbogbo àwọn àbúrò wọn ṣàtàrẹ gbé mi lọ sí ìgboro gbogbo àwọn àbúrò mi àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n sí mi pẹ̀lú ọkọ mi gbogbo wọn everybody wọ́n ṣáà wà lórí mi include ọmọ mi tó ti dàgbà díẹ̀ gbogbo wọn ṣáà wà lórí mi later on nígbà tí mo ṣàdẹ̀ wá jí ọjọ́ kejì lọ́sẹ̀ wá ń ṣàlàyé everything fún mi ah ẹ̀rí kàn mi o wípé ní ọjọ́ yẹn ṣe ni wọ́n ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ni mo ti kú sílẹ̀ lẹ́ẹ̀bá ìtọ́ta mi ti lọ pátápátá hmm. so ẹ̀rí kàn mi o pé mi ò bá ìṣẹ̀lẹ̀ yẹn mi ò bá lọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dá ẹ̀mí mi sí o ìbànújẹ́ ò ní yà lẹ́nu ọ̀nà mi mọ́ ìbànújẹ́ ò ní yà lẹ́nu ọ̀nà gbogbo àwọn tí wọ́n ń gbọ́ fẹ́jẹ̀ fẹ̀m náà mọ̀ lágbára ọlọ́run ànírúkú ọmọ ànírúkú ọkọ ànírúkú aya ọ lágbára ọlọ́run. èmi lè kan èmi lè kan èmi lè kan sẹ́ èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan sẹ́ lọ́dún tá yìí èmi lè kan èmi lè kan èmi lè kan hello. hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. orúkọ mi ni láìdé látàpàtà. ok. ẹ̀rí kọ́ mi o. kílẹ̀ rí yín sà. ẹ̀rí mi ni ní last year mo lọ sí mountain fire láti lọ gbàdúrà ìgbà tí mo débẹ̀ wọ́n ní pé a máa fẹ́ ṣe a máa ń ṣe wíjì lálẹ́ ní pé káwọ fíjì báyìí wọ́n ní pé wọ́n máa ń fi káàdì wọlé láti ṣe fíjì ní church èmi ò dẹ̀ ní káàdì lọ́wọ́ àwa táwa ní káàdì yẹn máa fi jókòó síta nìyẹn so ẹ bá mọ Yaba ní Èkó dáadáa oníkẹ́ ìwàyà road so bá ti jókòó ṣe di bí eleven thirty báyìí báwọn ọlọ́pàá ṣe dé nìyẹn wọ́n kó wa sínú mọ́tò ó di ìkòròdú ní májídún prison. Ah, ah. ntí mo rí mọ ntí mo rí mọ nìyẹn. ọ̀rọ̀ yìí àbí mi. ọ̀rọ̀ yìí àbí mi láti lọ gbàdúrà bó ṣe ń gbé wa káàkiri nìyẹn nínú Black Maria. Ah. so ìgbà tí ó di bíi aago méjì asáde inú májídún prison. májídún prison. bẹ́ẹ̀ ni ló ní kòròdú so láti Ìbàdàn mo dẹ̀ ti lọ sí lọ gbàdúrà lẹ́kọ̀ọ́ ní mountain of fire so ibẹ̀ náà ti gbé wa a bá wa gba orúkọ wa sílẹ̀ mo rò pé bóyá bí ọjọ́ kejì. ṣé wọn béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ni. ẹ wọn béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa. ẹ sì sọ pé chọ́ọ̀chì lẹ lọ ìṣọ́ọ̀rù lẹ lọ. mo kúkú irun gbà yẹn gan kò pẹ́ tí mo dé bí oṣù bíi méjì tí mo dé láti Dubai òun ah. ni tí gbogbo international passport ti wà lọ́wọ́ mi emirate id gbogbo id card tí mo ní ó tó márùn-ún tọ́jà ah. rí gbogbo ẹ̀ lọ́wọ́ mi wọn ò wọn ò sáà dá wa lóhùn mo ṣe ń ju àtinú sẹ́ẹ̀lẹ̀ ọ̀kọ̀ọ̀kan nìyẹn. Ah. so o bá di màá jáde lọ́la màá jáde lọ́tọ̀la. àwọn àwọn èèyàn yín ń kọ́. mò ń pè wọ́n. ṣé wọn àjẹkán gba béèlì yín ni. wọn ò gbàrà kò tiẹ̀ sọ kò sẹ́ni tó mọ̀ yìí pé èèyàn kankan wà ní wọ́n kóyàn débẹ̀ yẹn rárá rárá. Ah, ah. tí nǹkan kan ní ìlú yìí o ẹni tó bá kàn ló mọ̀. tó o bí ẹ̀yàn kan tí wọ́n ní kí n jẹ́ kí n pè kò ju dáàdi wa lọ tẹ bá dẹ̀ fi pe ẹni yẹn tó bá fi lóhùn tó bá fi lóhùn mọ̀ yín pé òun ò mẹ́ni yẹn ó tán nìyẹn ó di gbére nìyẹn. ṣùgbọ́n ọ ṣé wọn wá rí dáàdi yín pè ni. wọ́n wá rí wọn pè ṣùgbọ́n ọlọ́run bá mi sí pé wọ́n ṣe pè wọ́n wọ́n láwọn mọ̀ mí tó ibi tí a ti bẹ̀rẹ̀ nìyẹn hmm. ọ̀sẹ̀ kan lọ ọ̀sẹ̀ méjì lọ pẹ̀lú àdúrà lọ́lọ́run fi kó mi yọ inú sẹ́yìn ẹ̀rí kan ni mo fi hmm. mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ pè. àdúpẹ́. lọ́dún tá a wà yìí. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello hello ẹ kalẹ́ o. hello. hello hello. ẹ̀yin rédíò yín lẹ́wọ̀ kale. o. ẹ sùn. ẹ rà sá. orúkọ yín ń bolẹ̀ tí ń pè wá mà. orúkọ nígbà mi o. <sighs> kí lè rí mo ọkọ mi lẹ́nu iṣẹ́ ni ló di ní stroke mo ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ti dìde báyìí ó dẹ̀ ti rìn. Oh, olúwa ṣeun olúwa ṣeun mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o olúwa ṣeun olúwa ṣeun. ẹ ṣe o ẹ bá mi kí bàbá yìí ó bí o máa jíṣẹ́ fún máa jíṣẹ́ fún. ẹ̀yin lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí. ẹ yẹ ká dá dúró síbẹ̀ yẹn lálẹ́ yìí lórí ìta lè rí kan èmi lẹ́rìí kan o. a wàá lọ sàn án sórí ètò fún talẹ̀ ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí ìyá ìbẹ́ta. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. tèmi tọpẹ́ títí lọpẹ ayífẹ́lẹ́ ọlọ́jọ́ bíi àná ẹ̀mí yẹn á ṣe púpọ̀ rẹ̀ láyé o. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan sẹ́ èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi ẹ jẹ́ ká wá lọ síbi ti àṣálẹ́ yìí tí mo pè ní gbàǹkọ́gbì. Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ o má jẹ́ kọ́ta yọ mí o. ògbólógólógó èèyàn ń pariwo látàrí ibi tó ọrọ̀ ajé ṣe rí káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ pé àwọn kan bẹ tí wọn ò mà lá. kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. ẹnu bẹ̀ méjì pro ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀ ni wọ́n ń gbègbè ayé rọrùn láti gbọ́ bùkátà torí pé freedom synergy pro ti so wọ́n pamọ́ náà rọrùn tó wọ́n ń gbà wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ọ̀nà rọrùn ilé iṣẹ́ tó pèsè àwọn wọn sara lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ni freedom synergy so wọ́n mọ̀ tó wọ́n sì wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ náà gbègbè sí ọlọ́gbọ́n darapọ̀ má táwọn tó ti mẹ́nu bẹ̀. máa tẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven tàbí kó o máa bọ̀ lọ́fíìsì tó wà ládojúkọ Glo office Choice Plaza Challenge Ìbàdàn Freedom Synergy Pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flat flow tó lẹ̀ jẹ́. Looking for a school to enroll your child in? Christ Ambassadors International College is a co educational day and boarding secondary school with a mandate to raise outstanding leaders who will influence their world positively. Our entrance examination is on Saturday, 13th March 2021 at the school premises, Oluyole Estate, Ibadan. Time 8 a.m. For more information, visit our website christambassadorscollege.com or contact us on 0704 519 6127. adé mi ẹ ti jẹun tán ẹ tún mu omi àbí. ìfẹ́ mi kì í ṣe pé ń fẹ́ mu mi o ṣùgbọ́n ẹrù ọ̀pọ̀lọpọ̀ omi tó gbòde kan yìí ló ń bà mí a jẹ́ wípé ẹ ti gbọ́ nípa omi alábùkún fún blessed water omi tó mọ́ lóló ni kò ní èrí rárá bẹ́ẹ̀ ni kò ní tèsí lẹ́nu wọ́n ń ṣe láyìíká tó mọ́ tónítóní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé àjọ nafdac àti son tún ti fòǹtẹ̀lù eléyìí tó mú ìyàtọ̀ a omi blessed ní ọ̀nà tó bá ìgbà mu bíi table water sachet water àti dispensers fún àwọn iléeṣẹ́ ńláńlá àyè wà fún gbogbo ẹ̀yin oníbàárà wa láti ṣàbẹ̀wò sí èyíkéyìí iléeṣẹ́ wa tó wà ní plot six eight eight ọmọlẹ́fẹ̀ two ní ìlú èkó tèmítáyọ̀ ògúntadé street àjàká ní ìṣàgàm nọ́mbà ten ten àdèyí avenue old bodija ní ìlú ìbàdàn bọ̀dé mustapha avenue ìdí-ìṣin ìbàdàn àti ẹ̀yìn zenith g hotel new gbagi market ìbàdàn zero eight zero three seven two zero zero two five five. ọ̀nà fún mi àgùyà ah, omi blessed water àmúdáfòtòló omi amọ́lóló lẹ́ẹ̀kan sí mo kì í pe ẹ̀ka alẹ́ o. mo fẹ́ kí ẹ sọ fún àwọn ará àdúgbò yìí pé kí wọ́n yí sí fresh torí níta fẹ́ gbọ́ lálẹ́ yìí mo ń sọ fún àwọn tá wà nù stúdíò yìí pé ó ṣeé ṣe kí wọ́n rẹ́rìn ẹni bá sì rẹ́rìn nù wọn yìí ń lè bọ́ ni even studio engineer tó bá rẹ́rìn yìí ń lè ọwọ́ ọ̀tà dé kòríta tẹ́ ẹ bá fi rẹ́rìn pẹ́rẹ́ yìí ń lè yín bọ́ ẹ má gbé kámẹ́rà sọ́dọ̀ wọn o ẹ má gbé kámẹ́rà sọ́dọ̀ wọn o ọ̀rọ̀ àjọsọ ti wà láti ilẹ̀ òṣèré ní tẹ́ fẹ́ gbọ́ lálẹ́ yìí torí pé ntí ó ní agbára tó sì ṣẹlẹ̀ ń bàdàn ni kódà àwọn tí ó mọ̀ nípa ọ̀rọ̀ yẹn á mọ̀ pọ̀rọ̀ tá ń sọ nìyí àwọn ọ̀rọ̀ yẹn gorí ara wọn gorí ara wọn gorí ara wọn tó sì fẹ́ẹ́ wà síbẹ̀ lọ́wọ́lọ́wọ́ a fẹ́ dárúkọ ẹni tí ó wá lálẹ́ yìí kò ní fẹ́ dárúkọ ẹ̀ bákan náà ẹ̀wẹ̀wẹ̀ a ní fẹ́ fi ojú wọn hàn lórí Facebook ó ní bá a ṣe máa ṣe ẹ lè rojú wọn mo kàn fẹ́ kí wọ́n ṣàlàyé àwọn wá láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé bí ogun yìí ti pọ̀ tó nínú làásìgbò yìí àfikàn yìí síbẹ̀ náà Olúwa dára kò sí ilé tí ò ní ọmọ líle ọlọ́run kan máa ń bá wa rọ̀ wọ́n lọ́kàn tó bá yá ni àwa náà mọ̀ pátátá àwa náà ṣe ń kékeré kó tó di pé ọlọ́run ọlọ́run tì wá síbi dáadáa lágbára ọlọ́run gbogbo àwọn ọmọ yín wọ́n á yàn wọ́n á yanjú ọlọ́run á sì tì wọ́n sí ọ̀nà tó tọ́ àti tó tọ́ ṣùgbọ́n àwọn ọmọ tó bá jẹ́ pé wọ́n ya ìpáǹlé tẹ́ ẹ bá ń wí fún tí ò bá gbọ́ kí la fẹ́ ṣe sí i bíbélì sì wí pé ọmọ tá a bá ń bá wí tí ń bá ń warùn kì í ah yóò parun ló wí. ẹ jẹ́ ká túnbọ̀ kí ọ̀rọ̀ mọ́ àwọn ọmọ wa kùnrin kéékèèké nínú àwọn ọmọ wa bìnrin kéékèèké kì í ṣe kéékèèké tí ọmọ ọwọ́ ọmọ ìrìnsẹ̀ mò ń wí o ẹ wá dé àwọn ilé ìtajà gbàlódé tí wọ́n ti ń rajà káàkiri ẹ rí àwọn ọmọ yìí èmi inú ọkọ̀ tí wọ́n mọ tí ò ṣeé sọ àwọn òbí ò sì mọrú ayé tí wọ́n ń gbé wọn mọrú ní tí wọ́n ń ṣe nígboro wọ́n padà délé ẹ káàbọ̀ náà ni a sì lè so wọ́n mọ́lẹ̀ pé kí wọ́n má jáde àti wàá fẹ́ ṣe sí pàápàá jùlọ generation yìí ṣe rí àwọn àwọn ọmọ tó wà láti bíi eighteen years àbí ká pè ní bíi bíi ok ẹ jẹ́ ká mú láti bíi twenty five years sí ẹ̀yìn sí bíi eighteen fourteen fifteen sixteen dé twenty five ṣe rí generation yẹn tá à ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lè jù wá lọ àwa ń wo tí àwọn tó ń bọ̀ lẹ́yìn tí wọ́n gan fẹ́ jẹ́ tí wọ́n fẹ́ dà torí pé yorùbá ní ẹṣin wájú ntẹ̀yìn wò sáré yorùbá sì ní ọmọ ayé bí láyé ń pọ̀n kí la wá fẹ́ ṣe sí ṣé bí yóò ṣe máa lọ rèé ìgbà tí wa wọ́n fi ń bú wa pé ayé ò rí báyìí àwa náà tún wá ti súnmọ́kè díẹ̀ ń sìn àwa náà tún wá sọ pé nígbà tí wa ayé ò tún rí báyìí bó ló wá ṣe fẹ́ rí ní generation tó tún wá ń bọ̀ lẹ́yìn àwọn eléyìí nǹkan kan o ọ̀rọ̀ ńlá ni mo ṣe kọ́kọ́ fẹ́ gbìyànjú àti lorin tí mo lò ńgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ abala yìí wípé àṣogun láyé ẹ káalẹ́ alàgbà. ẹ káalẹ́ sà. Hmm. ẹ ẹ kágbé yín sókè ní àbí ẹ mò ń bọ̀. ṣó ti mú yes bẹ́ẹ̀ ok ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ atọ́kùn. àwọn èèyàn tó ń wà lórí ẹ̀rọ ayélujára wọ́n ń tara pòrò àwọn fẹ́ rojú yín ṣùgbọ́n tẹ́ ẹ fẹ́ sọ ló ṣe pàtàkì jùlọ kí wọ́n máa wojú tèmi kí n máa bí yín léèrè àwọn ìbéèrè mm-hmm. kájọ máa fi ká máa takùrọ̀sọ. àwọn tẹ́ ẹ là tẹ́ ẹ nà án lẹ̀ tá a jọ sọ tẹ́ ẹ wá sọ fún mi Ìbàdàn bímọ lọ́pọ̀lọpọ̀ ẹ ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni sà. ẹni tí gbogbo òlú sì mọ̀ ni. bẹ́ẹ̀ni sà. Ah ẹ pẹ̀lẹ́ sà ṣùgbọ́n ẹ kúndùn kínní kan à ń bọ̀ ń bẹ̀ ẹ tó ọmọ ọdún mélòó báyìí. Um, mo ti tó mo kì í ṣe bẹ́ẹ̀dì bọ́ ẹ kì í ṣe bẹ́ẹ̀dì thirty nine to forty one. forty ẹ ṣàtìlélógójì ọdún ẹ súnmọ́ forty ju thirty lọ ẹ súnmọ́ forty ju thirty lọ súnmọ́ forty ju thirty lọ ọmọ ìyá forty nìyí ara wọn rè jókòó kọ́ gbọ́rọ̀ lálẹ́ jókòó gbọ́ mo fẹ́ kó ìwọ náà farabalẹ̀ gbọ́ n bò ní ìrìn àjò yìí ṣe bẹ̀rẹ̀. ó ṣẹlẹ̀ pé gbogbo nǹkan tí mo fẹ́ sọ ní alẹ́ yìí so kí wọ́n rí gẹ́gẹ́ bíi ìlàkọjá ìlàkọjá ìgbà ìmọ̀ tí olúwa ti fi ojú fò dá. torí mo ti di ẹ ti di ẹ̀dá tuntun báyìí ẹ̀dá tuntun nínú kristi ibi àwọn parí ẹ̀ sí náà <laughs> kristi kù sùúrù sọ ní ìwà tiẹ̀ mọ̀ pé mi gan tuntun wá rẹ́rìn èmi mo ní ẹ̀ gbọ́dọ̀ rẹ́rìn ok ìrìn àjò yìí bẹ̀rẹ̀ bí ó ń lọ síbi ah. eh, ìgbà tí wọ́n bí yín ẹni bíi lálàkọ̀kọ́ ńgbà tí ìyá yín bí yín gbẹ̀ wà bí ọmọ oṣù mẹ́ta wọ́n tẹ̀ sórí ibùsùn bẹ́ẹ̀ni sá ìyá yín jáde kó mbẹ pẹ̀lú ìtàn tán pa fún yín nítàn tí wọ́n pa fún mi nítàn nígbà ìyá yín jáde wọ́n kò wọlé padà wọ́n kàn dé lórí ibùsùn wọ́n rí pé ah, ọmọ oṣù mẹ́ta táwọn fi sórí ibùsùn wọn ò rí mbẹ mọ́ ah, ǹjẹ́ kí wọ́n bọ́ ta kí wọ́n pariwo pé ẹ̀yin ará àdúgbò ẹgbàá mi wọ́n tún padà wọlé ngbà wọn padà wọlé wọn tún bá yín bẹ̀ padà bí wọ́n ṣe pètàn rẹ̀ fún yín nù. bẹ́ẹ̀ sì sọ fún mi nìyẹn nígbà tí mo gbọ́njú díẹ̀. nígbà tẹ gbọ́njú díẹ̀ ẹ̀jẹ̀ àgbẹ̀ láti ìgbà tẹ fi wà ní ọmọ ọdún mẹ́jọ tí wọ́n fẹ́ jí yín gbé ẹ̀jẹ̀ abẹ́rẹ́ láti bẹ̀. wọ́n jí mi gbé ni. ok kì í ṣe pé wọ́n fẹ́. wọ́n fẹ́ kọ́. wọ́n jí yín gbé ni. nígbà yẹn mo wà ní primary school gbà yẹn bóyá bí. ẹ má dárúkọ school yín àdúgbò ẹ̀yin náà lẹ sọ pé ká bo àwọn nǹkan kan bẹ́ẹ̀ èyí tẹ́ ẹ bá ti ṣe mistake gbé yín tí mm. ẹ bá ti sọ kò ṣeé fà sẹ́yìn o kì í ṣe recorded program ọwọ́ yín ló wà o. so nígbà yẹn bí around eighty eight nígbà yẹn. nineteen eighty eight. then so mo na ọkọ̀ mi gbà yẹn mo wá sọ fún tẹ́lẹ̀ níbi ọmọ ọdún mẹ́jọ ń gbà yẹn bẹ́ẹ̀ ni sà mo wá ní mọ́mì ẹ gbé mi dé ibi tí mò ń lọ mi fẹ́ dárúkọ yẹn bẹ́ẹ̀ ti sọ mo wá ní tẹ́ bá ti náwó ọkọ̀ yín bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn kó wájú mi mo ṣe stroll down nìyẹn pé bóyá máa rí mọ́tò tó bá ń kọjá tàbí tó máa rí mi ládùúgbò bọ̀ ẹ sọ. ni mo lọ sí òkè ní saint spirit. ẹ ẹ skul kọ́ mi ní ẹ̀dá akọ àdúgbò ni ẹ ti ẹ̀yin. ok ẹ máa bọ̀rọ̀ yín lọ. ní àdúgbò adi ní sẹ́tì ẹ fi yòókù lẹ ẹ fi yòókù lẹ ẹ máa sọ̀rọ̀ yín lọ. so mo sá rí mọ́tò yẹn tó ń bọ̀ mhm. mo wá dá dúró mhm. ẹjọ́ ẹgbẹ́ mi ẹjọ́ ẹgbẹ́ mi mi fẹ́ dárúkọ ẹ wà bí ọmọ ọdún mẹ́jọ ń gbà yẹn bẹ́ẹ̀ sà mi fẹ́ dárúkọ bíi tí mo yẹ ẹjọ́ gbé mi ẹjọ́ gbé mi bí mọ́tò yẹn ṣe dúró níwájú nìyẹn mo kàn lọ bá wọn ẹni tó wá wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó drive ó wá sọ̀kalẹ̀ ó wá sílẹ̀kùn yẹn ó ṣílẹ̀kùn ẹ̀yìn kẹ́yìn wọlé gẹ́gẹ́ bí ìdìó náà. wọ́n ní kẹ́ wọlé sáyé ìdìó náà lẹ́yìn <laughs> ọmọ ọdún mẹ́jọ ẹ̀yìn náà wọlé sẹ́yìn ẹ sọ pàkọ́lùké ẹ múra sí. wọ́n sá gbé mi lọ àwa dé express ibi tí mo dẹ̀ ń lọ ó yẹ kí n ti sọ. So but táìmù yẹn mi mọ nǹkan ibi mi mọ ibi tí mo wà mọ́ wọ́n dé wòròdù ah, ah. ìgbà yẹn. àdúgbò bo lẹ́lẹ́ ń lọ. mo ní mo lọ sí sáìdì ọ̀rẹ́ méjì agogo wọ́n dé express mhm. mi lè sọ nǹkan kan mọ́ mm. wọ́n dé wòròdù mi mẹ́ni tì mọ́ wọ́n dé wòròdù àkànṣeré lẹ́yìn ọkọ̀. wọ́n rántí gbà yẹn pé a máa ń pelé epo kan nílé f ó dẹ̀ ti wà gbà yẹn náà ní ìwò road wọ́n wá gbé mi débẹ̀ mo wá rántí pé ah, ilé epo yìí ni mi lè sọ̀rọ̀ mo bọ̀ mo ń rí gbogbo nǹkan tí mò ń tó ń ṣẹlẹ̀ wọ́n wá ń gbé mi lọ akọjá gbogbo ọ̀nà òsèǹgèrè lọ Coca-Cola ah, ah. lọ síwájú ìgbà tí wọ́n á gun bridge àṣejìrẹ̀ wọ́n sì fẹ́ gùn báyìí mo rántí mo ní ah, ó dà pé mọ́mi wa ti mú mi wá síbí níbi last year tí wọ́n bí bí abilé kejì mi gbà yẹn tí wọ́n wá gbọ́ ọmọ kí wọ́n ní ìlú wọn mo wá fi mẹ́mórì gbé kọ́ ó dà pé wọ́n ti mú mi wá bí bí ó ṣe gun bíríìjì àṣejìrẹ́ báyìí bẹ́ẹ̀ ni yèmí sọ mo kàn ní dadi dadi dadi ẹ jọ ibi tí mo ń lọ nìyí ibi tí mo ń lọ nìyí ẹni tó wá drive ó kàn sáré fọwọ́ kan gbà mí lẹ́yìn pé dálẹ́nu bẹ́ẹ̀ni dákẹ́ ẹni tó wá wà lẹ́gbẹ̀ẹ́ wa ni ah ọ̀rẹ́ kò yẹ kó sọ̀rọ̀ ah, ọmọ yìí ti sọ̀rọ̀. kò yẹ bóyá wọn odò tán fẹ́ gbé yín fò wọn bá má gbé yín fò dò ó ṣe jórí bíríìjì ah. àjèjì lẹ́nu yẹn yín ti ṣí. àníyàn òye hmm, ọlọ́run tó tó ọlọ́run ọba. so wọ́n sá gbé mi. ẹ kò ẹ mọ̀ pé ibi tá à ń lọ jìnnà o one and a half hours péré àti ní wákàtí kan ló kù o. yes sir bí mo ṣe sọ̀rọ̀ báyìí ó wá ní pé kò yẹ kọ́mọ yìí sọ̀rọ̀ jẹ́ ká jà ìyẹn wá ní òótọ́ mọ̀ ni kò yẹ kó sọ̀rọ̀ bí wọ́n ṣe páàkì yẹn ìyẹn kan sàrí sọ̀kalẹ̀ wọ́n sàrí sílẹ̀kùn yìí bó ṣe fi gbá mi jáde mi bọ́ọ̀lẹ̀ ó kàn ní bọ́ọ̀lẹ̀ ó jú mi mo fara bàbá yẹn rù nǹkan lórí bíi bóyá ó tọ́wọ́ aago mélòó ó ti bọ́ sí bíi bíi past four hmm. bí a fọ kọjá. ẹ jáde sukú ó yẹ kẹ́ ẹ máa padà lọlé. ó yẹ kí n máa lọlé. ẹ ẹ wá owó ọkọ̀ jẹ́ ẹ lọlé wa ń dúró de sọ́ọ̀lẹ̀. mo náà ni. ẹ náà jẹ ni hmm. ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀ ni máa ń náwó ọkọ̀ wọn wọ́n ti fi jẹun ní sukú wọn wà á fẹsẹ̀ kó lọlé hmm. àbí kí wọ́n mọ kí àwọn ọmọ wa ò ní kó sọ́wọ́ o. ẹ wọn ò sì kúkú dá kan mọ̀ ẹ máa tẹ̀síwájú so lédè kan bàbá yẹn wá mú mi lọ sí ibi tó ń sá ẹ̀gẹ̀ sí ní orí àpáta ó wá mú mi wá sí inú fílíjẹ nínú abúlé pé báwo ló ṣe ìṣẹ̀lẹ̀ mú ni àwọn dádì yẹn gbé mi nì èmi ò sì mọ̀ káwọn kidnappers ni bàbá yẹn wá ní àwọn gbọ́mọgbọ́mọ ni èmi ò sì mọ̀ kankan bí bàbá yẹn ṣe ní so ọmọ ibi tó ń lọ mo ni mi mo ní mo mọ ibẹ̀ ṣùgbọ́n mi mọ ibi tí mo sá mọ ibi tí mo ń lọ bàbá yẹn wá ní pé kí ọmọ òun kan máa tẹ̀lé mi ṣùgbọ́n ẹni yẹn ti lé ní twenty years nígbà asafo express ìgbà yẹn kò tí ì sẹ express nígbà yẹn. single lens nígbà yẹn ndefẹ ndefẹ nígbà yẹn bí nineteen eighty seven eighty eight eighty eight bẹ́ẹ̀ sẹ́ bí àtidéwòrò padà nìyẹn ẹni ẹ mú mi dọ́dọ̀ wa àwọn pẹ́rẹ́ mi ti wà mí képe ó ti wá bọ́ọ̀sì nǹkan bí alẹ́ pé ah, ọmọ yìí ó kì í pẹ́ tó báyìí so ọ̀sá wà explain tó ṣẹlẹ̀ pé àwọn gbọ́mọgbọ́mọ ni wọ́n gbé pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ́n ṣe kó yín lọ́yìn lọ́nà tàlákọ̀kọ́ nìyẹn pẹ́ lógúnlógún èèyàn ń pariwo látàrí ibi tó ọrọ̀ ajé ṣẹ́rí káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn ò mà kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. ẹnu bẹ̀. free Adam Synergy Pro. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún. Oníṣòwò, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, ọmọléèwé, òṣìṣẹ́ fẹ̀yìntì. Ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀ ni wọ́n ń gbègbè ayé rọrùn láti gbọ́ bùkátà. Torí pé Freedom Synergy Pro ti so wọ́n pàmò náà rọrùn. Tó wọ́n gbà wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà. Ọ̀nà rọrùn. Ilé iṣẹ́ tó pèsè àwọn wọn sara lóore. Food supplement tó wúlò fún tọmọdé tàgbà ni Freedom Synergy so wọ́n mọ̀. Tó wù sí wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà. Ìwọ náà gbègbè sí ọ lọ́gbọ́n darapọ̀ máa wọ́n tó ti mẹ́nu bẹ̀. máa tẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven. tàbí kó o máa bọ̀ lọ́fíìsì tó wà ládojúkọ Glo office Choice Plaza Challenge Ìbàdàn Freedom Synergy Pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flaflo tó lẹ̀ jẹ́. ọ̀rọ̀ mi á yẹ jù fountain of prayer ministry àfàdúrà dìde àjàlá headquarter ibi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ prophet john agbadé wọ́n tún gbẹdẹ́ o pẹ̀lú àkòrí èmi ni joseph náà ẹni àpékù tó wà láàyè èmi ni joseph náà ọjọ́ méje gbàkọ ní eruku ìṣẹ́jú òfin máa ta lálálá tí ọ̀pọ̀ ìyanu sì máa bẹ́lú lẹ̀ bí àwàrà òjò ní àjàlá village tòsí kájọlá níwájú arárọ̀ mi àkàrà ìbàdàn bẹ̀rẹ̀ ní monday ọjọ́ kìíní oṣù kẹta títí di sunday ọjọ́ kejì oṣù k kẹta twenty twenty one láago mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ wọ́n ń bẹ̀ ọ́. àwọn ìrẹsì ọlọ́run dìgbò lè sọ àsìkò tiwa evangelist jk alade abẹ́rù àgbà pastor moses pastor ẹ̀sìkẹ́ látúndé prophet john akíade pastor john evangelist tomilola ẹ̀sẹ̀dá yọkọrin àti evangelist ọmọ yìnyín olùgbàlejò àgbà ní prophet john aduade aka ọ̀rọ̀ kọjá ẹni tó ń sọ. tẹlifon eight oh five six four six two six two eight àti oh seven oh eight one five two four five eight two. jésù oníṣẹ́ ìyanu retí yìí o. ìsọ̀rù ọlọ́run ìyìn. ẹ̀bùn ìyìn sókè ọlọ́run ogun tá a ké kakaka nínú àdúrà tó lóun ò ní gbọ́ tá a fàwẹ̀ kò lójú tó lóun ò ní gbà ìwọ náà wá pàdé ọlọ́run ìpè bishop ọbáfẹ́mi lucas àti prophetess fúnmi ẹ̀mí ọlá lucas kájọ yin ọlọ́run alààyè kí adití ogun kì í gbọ́ kì í gbà ayé rẹ fara gbọgbẹ́ pòórá dànù lórí òkè ìyanu mountain of miracle lábẹ́ àkòrí àwọn ọ̀run sọ̀rọ̀ wọ ọlọ́run lára àwọn olórin ẹ̀mí tí ń bọ̀ tọ́pẹ́ alábí dáre melody bọ́sí adéwà àti ti ṣẹ́gun covenant ọjọ́ friday ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún yìí lọ́lọ́run ọ̀run fẹ́ sí sí àánú láti nu omijé gbogbo nínú orin ìyìn fún wákàtí méje gbáko bẹ̀rẹ̀ látàgógó mẹ́wàá alẹ́ lórí òkè ìyanu mountain of miracle opposite augustine university ìlara ẹ̀pẹ́ fún ìjúwe o oh seven oh five nine four five eight seven one eight bó o bá lè wá sórí òkè ìyanu lọ́jọ́ karùn-ún oṣù kẹta wàá wàá rí ìyanu lórúkọ Jésù. torí àwọn tí ó ń wò wá lórí Facebook mo a ń try àti lo ọgbọ́n kan sìn. ẹ gbìyànjú ẹ sọ̀rọ̀ sókè this time around kẹ́ bá ń gbé kinní yẹn sí wọn lẹ́nu tán yányán. yes ibi ọpẹ́ àkọ́kọ́ nìyẹn pé wọ́n jí yín gbé ṣùgbọ́n Ọlọ́run kò yín yọ. bẹ́ẹ̀ni sá. ok lẹ́lẹ́kejì ń kọ́. ẹlẹ́kejì ìyẹn ṣẹlẹ̀ bíi nineteen 93. so Baba grandpa mi Baba tó bí dáàdì mi wọ́n ní pé kí wọ́n máa gbọ́dọ̀ àwọn so dáàdì mi ṣàgbà wọ́n ní kò sọmọ kankan lọ́dọ̀ àwọn ọmọ táwọn lè máa rán níṣẹ́ mo sàn gbọ́dọ̀ wọn gbà ẹ̀ ó wọ ninety four ìgbà tó wá dé ninety four yẹn mo wá sùn ilẹ̀ mọ́ lọ bí mo ṣe jí nìyẹn mo wá ó wá dàbí gbà pé ilẹ̀ fẹ́ máa mọ́ ilẹ̀ fẹ́ máa mọ́ wọ́n dàbí wa pé ẹ lálàá. Mm, bí mo jí. ẹ ti jí. mo jí sójú ayé. Mhm. mo wá ń rí bí sky àwọn star wa ń bọ̀ látọjú sky wọ́n ń ráǹdì orí mi. ọ̀rọ̀ yín fẹ́ dàbí ti Joseph nínú bíbélì nìyẹn o ẹ sùn kì í ṣe pé ń lálàá. kì í ṣe pé mò ń lálàá wọ́n dàbí ìgbà tí bí tí wọ́n bá gbàyàn lójú lójijì tí kò ń rí star bí. bí gbàgbé mo sáà ń rí star mo ń rí bí ìgbà tẹ ẹ rí sánmọ̀ nínú sánmọ̀ yẹn. star yẹn wá ń bọ̀ látòkè wá. star yẹn ń bọ̀ látòkè wá. mi ò rí ó ti kúrò nínú ilé o ti kúrò ní room tí mo wà. ó kúrò ní yàrá tẹ wà. bẹ́ẹ̀ni. ó wá ń ráǹdì yín. no pé ojú mi ti kúrò nínú room tí mo wà. ok ojú yín ò sínú yàrá yẹn mọ́ ó ti gbé yín lọ sí ibòmíì. ó ti di nǹkan mi. ok. star yẹn wá ń ráǹdì orí mi. ó wá ń yí yín kú. ó wá ń yí mi. bí Joseph tó lálàá ń jó ní nǹkan yẹn. <laughs> mo fẹ́ gbé apá. apá ò ṣeé gbé. ó sì mo fẹ́ nọsẹ̀ mo fẹ́ gbé bọ́dì kò ṣe gbé. bí gbígbà tí ọ̀rìn ni bá rìn èèyàn mọ́lẹ̀. bẹ́ẹ̀ni sà mhm. ẹ̀kan náà mo kàn pariwo ni mo sá jáde mo lọ sí pálọ̀ níbi tí grandpa mi wà bí mo ṣe rí màmá tí wọ́n fẹ́ gbà nìyẹn ó jẹ́ ìyàwó tán fẹ́ lé màmá tó bí dádì mi so mo wá ní pé bàbá mo máa lálàá kan ni mo rí nǹkan kan ni. bí ọmọ kékeré ẹ sọ pé bàbá mo máa lálàá a máa máa lálàá. bẹ́ẹ̀ni sà mhm. mo wá ní pé wọ́n wá ní pé ah o lálà báwo ni o ṣe là wọn ò fẹ́ kí n sọ gan bàbá wa wojú mi mo ní màmá yẹn wá mọ́ wọn lójú ẹjọ́ mo sàn tó fẹ́ sọ. ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn. wọn ṣe fẹ́ òun náà bọ̀ òun ló jẹ́ step mother màmá tó bí dáàdì mi. ọ oh, ok wọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọn ti wà nù létí pẹ́. wọn ti wà nù létí pẹ́ so bó ṣe bí bàbá sá tẹ̀mí lẹ́sẹ̀ mọ́lẹ̀. bàbá sọ pé kẹ́ má sọ hmm. ohun tẹ́ ẹ lẹ́ẹ̀rí òun o. mo sá ìyá ẹ̀ kan ni ẹ̀wà dánmọ́ ọlọ́mọ sàn tí ó sọ ẹ jẹ́ kó mhm. sọ náà. mo fẹ́ kó yìnyín yẹn jáde dáadáa ó sound wọlé ẹ̀ ó chap ń sìn. so mo sá bẹ̀rẹ̀ sí ní sọ bàbá ò fẹ́ kí n sọ inú wọn ò dùn. gẹ́gẹ́ bí àgbàlagbà. gẹ́gẹ́ bí àgbàlagbà àwọn. ṣùgbọ́n ìyàwó bàbá kékeré ń sọ pé ajẹ́ wọn ó gbé. ẹjọ́ ọmọlọ́mọ sàn tí ó sọ náà ah. ẹdí ó sọ mo sì ní bàbá mo lálà mo ní bọ̀ bóyá lálẹ́ bẹ́ẹ̀ mo sáré pé instead tí mo máa wo slim mi ò rí eh, sky ni mo ń rí star wa ń yí mi lórí ó wá bàbá tó wá wojú mi bọ̀ mi mójú ẹ nígbà tí bàbá ń tẹ̀yìn mọ́lẹ̀ ẹ tún sọ pé bàbá bàbá ẹ tẹ̀ mọ́lẹ̀ ẹsẹ̀ ní. sẹ́ẹ̀rì ẹ tún tọmọ lọ́wọ́ mọ́lẹ̀ àní ẹ tún sọ tí ó sọ. bí mo ṣe sọ̀rọ̀ yẹn mo ní mo rí star hmm. ó ń sọ̀rọ̀ àǹdí mi ó ń goran lórí mi mo sá lọ sí skul jọ ẹ mo lọ múra skul ìyá ìwà ni tó bá ti ń lọ wá bá mi náà lè tèmi ní rúmẹ̀ ni mo sì lọ bá wọn pé. ngbẹ múra skul tán bẹ́ẹ̀ ni sẹ ẹ wá lọ bá màmá ẹ wá lọ bá màmá nínú màmá mò ń ti ń lọ skul o. mo ti ń lọ skul mm-hmm. bí a ṣe ni àkọ mi ó mọ̀ mọ̀wé rẹ o ó ṣàgbọ̀wọ́ lé mi lórí níwájú rẹ pé ọmọwé rẹ o ọmọ dáadáa ẹ̀yìn aládáadáa ló là ó sì débẹ̀ hmm. mo sá sámi gbà yẹn ṣùgbọ́n àti gbà yẹn. láti gbà yẹn ni nǹkan ti bẹ̀rẹ̀ nǹkan ti wọlé kí làwọn ìgbésẹ̀ àkọ́kọ́ àwọn àwọn àwọn àwọn àkíyèsí àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ rí lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́wọ́ lé yín lórí. ẹ bí wọ́n sì gbọ́wọ́ lé mi lórí ìgbà yẹn mo rí i pé mo fẹ́ brain mi dọ̀ díẹ̀. ẹ mọ̀wé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo mọ̀wé tẹ́lẹ̀ ìgbà yẹn lẹ ṣàkíyèsí pé ọpọlọ yín fẹ́ máa dọ́ta bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tó ń yòrò. ní tó wá ṣẹlẹ̀ ni pé mo tún wá ń gbégbèsè tó le. bíi tí mo use my one thousand nígbà yẹn. ok yẹ pé kí n máa rìn kí n máa wọlé kí n máa tètè wọlé kí n máa ṣeré pa kí n máa kán mọ̀ mí ládùúgbò pé. lára kọ̀ọ̀kan náà ẹni ọmọ tẹ nǹkan tó tẹ kọ́kọ́ máa ṣe tó máa bà yín lẹ́rù jù ni tọmọbìnrin tẹ ẹ̀ nàfọ́ lójú. ọkùnrin ṣọkùnrin ni ọkùnrin ni bẹ́ẹ̀ ni sà. bó o nìyẹn ṣe ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi nígbà tí mo dé sí area grandpa mi yẹn bọ̀bọ̀ yẹn le even tá bá ń play ball ní orí field so kó jẹ́ pé tó ra ball tó bá le jáde pé yá jáde mo fẹ́ play ó máa jáde wọ́n bẹ̀rẹ̀ ìgbà tí mi ti wá dé mo máa ń wò pé ah, kí ló ń ṣe bọ̀bọ̀ yìí náà tó máa ń sóhun nìkan ló wà ń bí ni so wọ́n wá ní pé à ah, tó bá dijọ́ yẹn ó lè ní kí wọ́n náà jà mo ní kì í ṣe mi bó ṣe dijọ́ yẹn ni ó sàn bá mi fà mo ní wọ́n ti máa ń ròyìn ó bá ní ah, à mo mìn yẹn àmọ́ ló mìn tèmi so spirit dẹ̀ ti gbé mi náà wọ̀ pé ìwà tí wọ́n ní máa padà wò tí ó dissolve life mi wọ́n sá ní pé bí mo ṣe ọba mú òkúta ó lẹ̀ mọ́ mi èmi náà lẹ̀ tèmi so mo kàn sá lọ ni òun mo kàn tún mókúta ni bí mo ṣe lẹ̀ mọ́ nìyẹn ìgbà tó fẹ́ ó wá fẹ́ kọjú sí mi bó ṣe mo ṣe lẹ̀ òkúta mọ́ bó ṣe mo ní ojú nìyẹn òkúta yẹn mo lójú ó kàn mo lójú ni òkúta yẹn mo lójú ó mo lójú báyìí so ojú ẹ̀ wá yọ ojú yẹn yọ ó wú ó wú ó jáde so ẹ̀rù ti ń bá mi wọ́n sàn gbá mi ah ó ti mú ní à ah, àwọn yẹn wá sọ pé à ah, ọmọ yìí dẹ́ jẹ̀ntúnà àwọn mọ́kìlágbájá ló máa tọ́ ọmọ yìí mi fẹ́ dárúkọ wọ́n ní lágbáyà ló máa tọ́mọ yìí so ìyá ìdá ẹ̀ ń ṣiṣẹ́ níbì kan wọ́n ní láti gbé lọ sí UCH nígbà yẹn tọ́rọ ní àbàṣe ibi tí mò ń gbé gbà yẹn wọ́n wá gbé lọ sí UCH wọ́n sá wàá gbé mi nílé wọ́n mú mi lọ sí ìdí ògùngùn ní police station Agodi gate nígbà yẹn àwọn ọlọ́pàá wa ń gbá mi pé ó ti nà ọ̀rẹ́ fọ́ lójú mo wá ń ṣe à sẹ́mi ni mo ná ni ẹ fi mi sílẹ̀ mọ́ mi à ṣé òun náà lẹ̀kúta mọ́ mi ni kìnnìkan kìnnìkan ṣe ojú ọmọ yẹn sá fọ́ ojú yẹn fọ́ bẹ́ẹ̀ ni sá ní 1998 ọmọ yẹn sá kú. Ah. so ìyá ẹ ẹ wọ́n wá ní. wọ́n wá ní pé kò ní da kíyà ẹ̀ máa rí mi pé tíyẹ̀ bá ń rí mi lójúmọ́ inú rẹ̀ ò ní dùn. ṣé wọ́n sọ pé ojú yẹn ló mm, padà jẹ́ kókó ni. ó dà yẹn kó sick ojú yẹn kọ́ ó dà pé ó sick ni. ṣùgbọ́n ọgbẹ́ ọkàn pé ẹni tó ti lẹ òkúta mójú mm, ọmọ òun kò ní kú òun bẹ́ẹ̀ tọ́mọ yẹn tún wá padà kú. bẹ́ẹ̀ ni wọ́n wá ní pé káwọn parent mi kọ́ ẹ kúrò ládùúgbò bí mo ti padà sọ́dọ̀ àwọn parent mi nìyẹn. ok ngbà ẹ wá dọ́dọ̀ parent yín lẹ́tàn lẹ́ wá ya yantẹ́ lẹ́ẹ̀fẹ́ yà yìí. ibẹ̀ gangan ni àwọn parent ṣẹlẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ láti ninety eight ninety nine two thousand ibẹ̀ gangan wọ́n dẹ̀ ti sọ pé wọ́n ti rí àsọtẹ́lẹ̀ pẹ̀lú mi pé ológo ni mo gbé wáyé wọ́n ní bọ̀ ìgbà tán ti rógo yẹ wọ́n fẹ́ pa mí wọ́n rí mi pa pé mi kì í ṣẹlẹ̀ mi kúkúrú wọ́n wá rí pé nǹkan fi lè da ìrìnàjò mẹ́rù ni kí wọ́n gbé obìnrin kọ̀ mí bí wọ́n sì gbé obìnrin kọ̀ mí níwájú nìyẹn. obìnrin. bẹ́ẹ̀ ni sà tọ́já yìí pé tí mo bá rí obìnrin báyìí ah kò sí nǹkan tí mo lè máa sí lọ́wọ́ ara yóò ní balẹ̀ mọ́ <laughs> kẹ́nìdà. sọ́ọ̀lù ṣé wọn náà ń gbọ́ eh, ẹ múra sí i mo gbọ́ yín bọ̀dá. ó tún wá ní nǹkan kan tó jẹ́ pé um, ó jẹ́ pé tí mo bá ti rí lára obìnrin eh. ara mi ò ní balẹ̀ mọ́ kí ni nǹkan náà. Eh, ah tí mo bá rọyàn sà. kí lẹ wí. ọyàn breast surgery. wọn sọ bẹ́ẹ̀ lórí rédíò ah ah ah, ah so ọ padà bí. òótọ́ ni pé àfiṣe kínní yẹn wà bẹ́ẹ̀ni so ko ẹni ẹni ẹni torí ẹ lẹsẹ máa ń lọ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀rù especially. ẹ ivo mi ni lọ ìgbà yẹn mo ṣe ẹtún ṣe bẹ̀rẹ̀ ní gbogbo two thousand yẹn ni. ok ṣùgbọ́n gbogbo ìyá lẹ̀ ń graduate sí sí. ìgbà tó wá di two thousand. ìṣọ́ọ̀rù lẹ ma ẹ kì í lọ ṣọ́ọ̀ṣì ọ̀sán. mo ṣe ń lọ ṣọ́ọ̀ṣì gbogbo two thousand two thousand and one. wọ́n tó gbọ́ ya two thousand and two mi lọ ṣọ́ọ̀ṣì mọ́. ìṣọ́ọ̀rù nìkan fíjì nìkan mo máa ń lọ torí pé torí obìnrin. <laughs> ẹ kalẹ̀ ẹ kalẹ̀ o ẹ pẹ̀lẹ́ kí ló ń pa yín lẹ́rìn. àwẹ̀ ah, ah, ṣe mọ̀ pé n tó ń ni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ kí lẹ́yìn bá wa orúkọ yín àti. nǹkan orúkọ tèmi ni ọlájídé michael ah, nǹkan tí mo dẹ̀ bá wà ní àbí ìrọba lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo ló mo ń sọ fún àwọn èèyàn continuously wípé ó lè má ṣe ESPN tí mò ń sọ fún wa yìí ó lè ṣe any other thing uh, take your destiny ní ọwọ́ ara investigate anything before you go into it. Okay. so kò ní lè di problem fún ṣẹ́rí tí anybody bá fail láyé kì í ṣe fault anybody o fault ara ẹni tó fail ni. Uh, inú mi dùn pé ibi tá a bá ọ̀rọ̀ ESPN dé báyìí mhm. nípòrí ọ̀fẹ́ ọlọ́run nínú máàcì wọn á wọlé sí nàìjíríà yìí. Okay our ESPN eSport Programming Network a sọ pé wọ́n ti wà more than forty years wọ́n ní àwọn investment package wọ́n launch nǹkan kan ní Dubai tí wọ́n parí lánàá meeting tí mo sọ pé ó yẹ ká lọ tí wọ́n allow kí uh, Emirates airline kó fly okay. láti Nigeria láti bíi three weeks ago now wọ́n parí program yẹn wọ́n ti launch package a ní gbogbo ètà àṣẹ ń sọ ránranṣe ní gbogbo eléyìí tá ń sọ yìí wọ́n ti launch package b and c wọn ṣùgbọ́n ẹ sì jẹ́ ká dúró lórí package a náà mo sọ fún wa wípé mi ì tí ì rí nǹkan kan tó lè fi wé nǹkan yìí ẹnìkan sọ fún mi ó ní ṣé òun lè take voice mi nígbà tó wá sọ́fíìsì mi nígbà tó rí ọ̀pọ̀ èrò àtàwọn tó ti ṣe tí gbogbo wọn ń testify ẹ ṣé òun lè take voice mi mo ní voice mi nìkan kọ́ jẹ́ ká jọ dọ́dọ̀ lọ́ọ̀yà mi ká write document mo ní bọ̀dá document ó máa ní kọ́má èmi kọ́ ni ESPN tí owó ẹ̀ tó ń bẹ̀rù yẹn tí ò bá sọnù á jọ pín owó yẹn fifty fifty throughout the twelve months ojú ẹ̀ bá change ah ó ní kí n fìyẹn lẹ̀ òun á gbà pé òun fẹ́ gbé bùkátà òun ó gbàgbé lébo òun báyìí. okay now. a fẹ́ mo fẹ́ kẹ́ ẹ sọ fún àwọn èèyàn kí ni ESPN dúró fún. àwọn náà wà fún entertainment sport and programming network wọ́n ní onírúurú packages gbogbo àwọn nǹkan tó ń jẹ́ sporting all over the world entertainment they are under them. Okay. now wọ́n wá ti ṣe onírúurú e-sporting tó tẹ̀jẹ́ wípé ká ní covid nineteen or whatever kò ní sí nǹkan kan tó lè affect wọn and they been on this for decades. Okay. but àwọn packages méjì mo kàn fẹ́ sọ the least package which is thirty uh, three hundred and seventy-five thousand tó ṣe pé ń dọ̀kejì yẹn á gba thirty-five thousand lóṣooṣù èèyàn gba eighty thousand naira fún oṣù méjìlá àti highest package wọn tó jẹ́ pé èèyàn three million one seventy five ìjọ kejì èèyàn gba seven fifty ní oṣooṣù èèyàn gba ó kéré tán eight hundred fún oṣù méjìlá ṣùgbọ́n kankan dá mi lójú ń pa ẹ̀ kò tí ì sí ẹnikẹ́ni tó lè sọ pé òun ṣe tí ò ní sọ pé nítòótọ́ ni kínní kò sẹ́ni tó lè pè wọlé bá a ṣe ń sọ. kí ìgbésẹ̀ tí èèyàn ń láti gbé. ìgbésẹ̀ tó a ní láti gbé ni pé ní ọ̀la mhm. ọ́fíìsì address mi wà ní Jọkẹ́ Plaza a máa ṣe sẹ́mínà fún ìwọ tó o bá wò wípé pàápàá mò ń tágẹ̀tì gbogbo àwọn graduate tí wọ́n rí nǹkan kan ṣe nǹkan kan tó o dẹ̀ sure wípé you know how to use your uh, handset or uh, laptop or whatever tó o lè ṣe nǹkan tán lè kọ́ ẹ tó o lè assimilate just come o gbọ́dọ̀ wà ní owó tó o fẹ́ fi ṣe nǹkan yẹn lọ́wọ́ torí kí ayé èèyàn tó lè yí padà. owó ara ẹ̀ ló máa fi ṣe kì í ṣe ah. pa kówó yẹn fún yín o. Mm, mm, mm, ṣebí a máa fi nǹkan tó fẹ́ ṣe hàn àti bá a ṣe ń ṣe àti nǹkan tá à ń ṣe bá a ṣe ń ṣe àti ibi tówó yẹn bá a ṣe ń san. so it's not a rocket science nǹkan tó wà clear tó wà glaring to anybody. aago mélòó ni ìdánilẹ́kọ̀ọ́ yẹn máa. láti aago mẹ́wàá lọ́la lọ́la. nípò rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run mo máa ń wà ní ọ́fíìsì láti ten to four ten a.m. to four p.m. Okay. nípò rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run block h fourteen ọ̀la àti tuesday block h fourteen jọkẹ́ plaza òun ló dojú kọ ilé ìfowópamọ́ access bank tó wà ní bódìjọjà tó bá ṣe pé o rò pé àwọn business o lè sáré gboríwọ̀ pé kó tó laná ló fẹ́ sá lọ eléyìí ò sí inú o lè mọ̀ wá o lè wárù yẹn síwájú ṣùgbọ́n tó o bá ń wá nǹkan tó kàn ẹ́ lè balẹ̀ sí tó o lè sátìn lé lórí ìyàwó ẹ̀kọ́. kí lẹ fẹ́ fi fi gbogbo ayé lọ́kàn balẹ̀ eh. wípé kò ṣeé sá fún. nǹkan tí mo fi fi wọ́n lọ́kàn balẹ̀ gbogbo àwọn tó ti wá mo fún wọn ní àwọn ibi tá ti lè lọ research lórí anything. tó bá wá tí problem bá dé ńkọ́ later Ah, kí ló dé tí wọ́n research tí ẹ bá ṣe research yín tọrọ lè kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. Ah, ṣé àwọn tó wá ṣe mmm tẹ́lẹ̀ ò research ni. ah ah broda mi mmm ẹ jẹ́ ká sòótọ́ ọbẹ̀ fúnra wọn ní ṣó bóyá lówó ní yes ìwọ̀n ah. akọ síbẹ̀ náà ẹ má jẹ́ ká tan ká máa fẹ̀fọ́ tan ẹ̀kọ́ tan náà fúnra wa. wọ́n ní tó bùnyàn lówó eh, ní yẹs. Eh, ọ̀kánjúà àti àìjólóòótọ́ sí ara èèyàn ló mú káwọn tó sọ̀wọ́nù sọ̀wọ́nù company méjì ló lana ní ah, january tí mo sọ fáwọn yẹn pé kámọ̀ débẹ̀ ah, àwọn nọ́mbà tẹ́ lè pè sí zero eight zero three three six six three one nine seven zero eight zero three three six six three one nine seven tàbí zero eight zero seven two three one four two three two zero eight zero seven two three one four two three two. ẹ ṣeun. Ah, ah, olówó bùsọ̀bùsọ̀ ọmọ di firifiri ṣiṣẹ́ náà ló gbómi mu tó bẹ́ẹ̀ má dá lóhùn oje kóòtù ló ń pò ìrìn lẹ́nujọ́ mẹ́ta yìí ìjọ ọjà mọ̀ pé dúkìá tí mo fowó iyebíye rà. Hmm. ṣíṣe mo ti tẹsẹ̀ bọ́ra. wo ó dàbí ẹpin àti gbà mí. ìwọ náà kò kù tó sọ fún mi pé o fẹ́ ra ilé àbílẹ̀ kí n mú ọ lọ property. Mádé real estate àwọn sani kẹtọ lọ. ṣó fẹ́ ra lé àbò fẹ́ talẹ̀ o fẹ́ ra àbò fẹ́ talẹ̀ madi property and real estate ló ṣe fọkàn tán tí wọn ò ní pilẹ̀ inú gbó fún ọ lẹ́sítẹ́ẹ̀tì tí o sì ní sí wàhálà òun onílẹ̀ bẹ́ẹ̀ sì rèé tọrọ bàdìkaba ni kọ́lé nílànà tó di òní níbàámu pẹ̀lú bá pè ní bá ṣe rí madi property lọ́gá àgbà ọ̀jìnì akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ làwọn òṣìṣẹ́ wa ojúlówó èròjà kọ́lé lábàáyín lò tí ó sì dúró digbí láìsí ìjákulẹ̀ ẹ sì tún lè kàn sí wa láti management ẹ kàn eighty one lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn north local local government secretariat ìwòrò ìbàdàn zero seven zero four four nine six eight eight three three www.madeproperty.ng Made Property and Real Estate Integrity Redefined.

tẹ́ ẹ bá ti wá wọnú ṣọ́ọ̀ṣì wọ́n ẹlẹ́ máa ń rìn kiri ni àwọn ọ̀ṣà mm-hmm. gan máa ń bá yín jà. wọ́n dá mi mọ̀ nígbà yẹn gan sa mo tó sọ̀rọ̀ mọ́ èmi rí. ẹ tó sì ọ̀rẹ́ mọ́ mi yín ọ̀rẹ́ mọ́ mi mi. kí bẹ́ẹ̀ wò lẹ ṣe. Ah, ìgbà tán ní nǹkan tí mo like ẹ tó sọ̀rọ̀ ẹ mọ́mì yín. ẹ mọ̀ kó gun nígbà yẹn. bó o lẹ yé sọ. n ò bá ma fa ẹ ibùn kóbìnrin ma fa ẹ. kóbìnrin ma fa ẹ tí iwájú bá ti ga wàhálà ni. oh my god. bó o lẹ ṣe bá ọ̀rẹ́ mọ́mì yín sọ̀rọ̀ màmá tó bí yín ọ̀rẹ́ màmá yín. bẹ́ẹ̀ni sá. even mo ní ìgbà ẹbí age of twenty two years. lẹ́wà màmá yàrá ti tó bí forty sí fifty ngbà yẹn bóyá bíi forty something bíi forty six forty seven. bó o lẹ ṣe wá sọ fún wọn. Ah, mo kàn ní ah, mọ́mí mo láìkì yín wọ́n dẹ̀ ní akọ ah, mi èmi náà láìkì ẹ̀. màmá láwọn láìkì yín. mo níbẹ̀ yẹn kọ́ ni mo ń lọ mo fẹ́. ẹ fi yẹn ẹ fi yẹn lẹ fi yẹn lẹ. oògùn burúkú ni wàláì lọ́rọ̀ kankan ẹ má fojú kankan ní ìní láì ṣe pàjùwà láì ṣe pàjùwà. sọ́rí òpàjùwà mò ń ṣeré ni o. lẹ́yìn rẹ̀ wá ń kọ́. ibẹ̀ ni ogún gbà wọlé. ibi ogún gbà wọlé nìyẹn. bẹ́ẹ̀ni sá lálàkọ́kọ́. mo láìkí obìnrin gan-an hmm. ó wá dọjọ́ kan bí mo ṣe máa ń ṣe ní ọ̀dọ̀ àwọn parents mi wọ́n máa ń bá mi sọ̀rọ̀ nígbà òya wọn lé àwọn ọmọ yẹn fún mi bí mo ṣe lọ dàgbà lé. bí lélẹ́ táwọn lé àwọn ọmọ yẹn wá rò pé àkókò ah, lọ gbà ẹ láwọn hmm. sísí yẹn fúnra wọn ti sọ pé àwọn ò mọ fún yín lówó. àwọn kan máa sọ pé máa àwọn afún ẹ lówó wọn ti ń dáwó fún mi bí mo ṣe lọ dàgbà lé sí. bẹ́ẹ̀ bá dàgbà lé ibi tó jìnnà sọ́dọ̀ àwọn parents mi nìyẹn mhm. ìgbà tó yá kó kì í ṣe lásán sẹ́mọ̀. ojú yín ṣàtìràn mọ́ ẹ ṣiṣẹ́ o. ṣé nígbà yẹn mo ti ń ṣe business. ẹ ti ń ṣe business irú business wo lẹ ń ṣe. mo máa ń ta ẹja catfish. ok so ẹ ní change lọ́wọ́ tẹ fi ń ṣe boys nígbà yẹn ìgbà ẹ níwọ̀n àbá èjì mi níwọ̀n àbá èjì yín ẹ̀sìn mọ́ sọmọ boys. Mhm, mhm. so ẹ ẹ ẹ wá jáde lọ sádùúgbò wọn ń ṣe patí àbí bẹ́ẹ̀ kọ́. Eh, eh, ok eh, ìyẹn ọ̀tọ̀ ọ̀tọ̀ nìyẹn ok ìgbà tí mo wá ń dágbé ok mo wá lọ sí bíi bíi tó ten lálẹ́ ìgbà yẹn mo wá lọ sí Jackson bíi tí mo gbé mo sì rí lady yẹn tó ń bọ̀ nìyẹn mo rí lady yẹn tó ń bọ̀ mo ní ah, alpha babe so wa. alpha babe so wa. o ní kò sí ọkọ fẹ́ down kí ni so ẹ. o ní alpha so wa mo ń kí ẹ̀ nà kalẹ́ o ní ẹ̀ kalẹ́ bó ṣe bá sọ̀rọ̀ yẹn so ọjọ́ yẹn mo gbé lọ sọ́dọ̀ mi ó sùn dọ̀ mi mọ́júmọ́ ìgbà tó ń lọ nídàjí mo fún un ní little change tó wà lọ́wọ́ mi ó lọ bọ̀ inú ẹ̀ dùn so after that. ẹ wà èdè òṣìṣẹ́ jù. ẹ má sọ̀rọ̀ yìí lọ́jà. nígbà tí ó ṣàwà bíi five times to six times so ibi tí nǹkan ti wá ṣẹlẹ̀ gan lélẹ̀ ìgbà tó wá wálẹ̀ lẹ́ẹ̀keje torí mi ò mọ ibi tó ń gbé gbà yẹn wọn kàn mọ́ rí tó máa ń wá náà ni bó ṣe wálẹ̀ lẹ́ẹ̀keje nìyẹn pé òun tó fẹ́ sùn tó fẹ́ sùn èmi àtẹ̀sájọ wà bá a ṣe jọ máa ń wà màjúmọ́ àjọṣeré lálẹ́jọ́ yẹn mhm. mo ṣe fún lówó ń jọ yẹn tó lóun fẹ́ jẹun mhm. mo ní kó lọ ra bírètì àtàkàrà ọ̀rọ̀ drinks ní nígbà ní junction báyìí so bíi àjọṣeré àwa sùn bó ṣe di bíi tọ̀tẹ̀rẹ̀ mo jí mo ṣe fẹ́ jí pé kátúnjọ ọ̀gbẹ́ni bá ṣe ó ti yá o fíìmù tá ṣe kù lẹ́lẹ́ <laughs> yá wò tán <laughs> so bí mo ṣe jí nìyẹn mi ò dárúkọ ẹ mi fẹ́ dárúkọ ẹ má dárúkọ ẹ bọ àwọn ọmọ sáàdì ẹbí yẹn ẹ <laughs> ti ń tú júwe ju a so mo ṣe lágbájá ẹ pàpẹ lágbájá lágbájá down now kò dìde ẹ lọ ẹ lọ kò dìde mo gbápá ẹ mo gbẹ́sẹ̀ mo ṣe mi orí ẹ̀ nìyẹn ẹ̀mí orí ẹ̀ ó ṣe gun wọn jan ọkàn lọlẹ̀ ni káì mo ní ah wàhálà ti dé bóyá mo ìtì ti mú mi mo ní ah ah wàhálà ti dé ọmọ yìí ti kú ẹ̀rù ti ń bá mi ẹ̀yin náà ti mọ̀ pé o ti kú èmi gan ti mọ̀ pé ah ó sọrí nù o sọrí nù ó sọwọ́ nù ẹ ṣàgbésùn o kú sí yàrá yín bó ṣe kú nìyẹn ah. so landlord mi ò dẹ̀ gbé bẹ́ẹ̀ ó nílé mi tó ń gbé. ṣùgbọ́n ẹni bọ̀bọ̀ kan wà bẹ́ẹ̀ tí ẹ jọ ọmọ language ara yín tó jẹ́ pé òun náà máa ń ṣọmọ òun náà máa ń ṣọmọ bó ṣe di bíi five minutes. tẹ bá ti lọ́ọ̀dì òun náà lọ́ọ̀dì. <laughs> bẹ́ẹ̀ ni sà mhm. even nígbà yẹn kó tó di pé mo kúrò nílé ọ̀dọ̀ dáàdì mi mo máa ń gbé ọmọ lọ sọ́dọ̀ nígbà yẹn kó tó di pé mi náà òun ló kúkú bá yín wá yàrá kan tó sílẹ̀ lọ́dọ̀ tiwọn. fúnra nílé dádì títí ẹ̀. mo máa ń gbé ọmọ lọ síbẹ̀ area brother ni bẹ́ẹ̀ ni sà okay. so ìgbà tí mo wá bó ṣe di bíi four thirty mo fẹ́ bọ́ta mo wá rí pé ọdẹ lè mú mi. ibi ẹ̀kọ́ ọ̀bẹ wà rẹ o gbogbo ẹ̀yin òbí ẹ̀ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ o. bó ṣe di five minutes to five mo mhm. jí mo ṣe dìde nìyẹn mm. mo wá ń lọ mo wá ń sáré lọ lọ́nà mo dé jọ́ksàn bíi ọ̀dọ́ wọn mo sá fọ ọ̀nà mo fo títì bọ́ọ̀ ti wà nìkan bíi seven after five nídàájí mo kàn sáré sọ fún wọn ni pé bùrọ̀lágbájá ayé gánjá pé ah kí ló wá ṣe ní ìdààmú ni ah, wàhálà ti ṣẹlẹ̀ wàhálà ti dé ah mo ti dáràn ọ̀tá mi ti dáràn ah ṣé ni ọ̀tá mi ò ní sẹ́wọ̀n báyìí bó ṣe ní kí ló ṣẹlẹ̀ mo sá sọ bó ṣe ní ah nǹkan ńlá ló ṣẹlẹ̀ yìí àwa ní láti padà sọ́dọ̀ mi bó ṣe rọ́ ọmọ yẹn ni ó mì bẹ́ẹ̀ mi náà ṣe ṣe kẹ̀ ó ní ah, ọmọ yìí ti drop mo ní à ah, ó ṣèkì ẹ kò ṣèkì mo ní à ọmọ yìí ti lọ ó wà ní à kí wàá nìkan ṣe báyìí mo ní kò yé mi à ọ̀tá mi máa fẹ̀wọ̀n lólé ayé ẹ̀ ó ní ta máa ṣe kù òun dẹ̀ ní experience jù mí lọ sẹ́mi ẹni tó wà bíi ọmọ twenty two gbà yẹn àlè fi wọ ẹni tó wà bíi thirty years nígbà yẹn bíi twenty nine thirty ìnà òun wà bó ṣe ni pé a máa gbé cups ẹ̀ pé a máa lọ gbé lọ síbi kan lérí àná ni ibẹ̀ jẹ́ bíi